alhamdulilayi rabbil alamin fuma salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa masalaka sunnatahu ila yomidin adúpẹ́ fún Ọlọ́run Ọba atọrọ àlékún kí àlékún gẹ fún anabi sallallahu alayhi wa sallam èyí ni àkọtún ètò yín ètò wa hudan wa bushro ní òní tí a mọ̀ sí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù ramadan kí a farabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ olówó iyebíye náà kọ́lọ́n jẹ́ ó ṣe wá láǹfààní láyé àti ní ọ̀la àlìkíyàmọ̀ látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dr sharafdin gbadebo ọ̀rọ̀ jíkẹ́ ọlọ́ba kí ó ṣe rọrùn bísímìlá. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته نينو سافو تاباتو نينو صلاة يقولوا إيه لوريجو فوقني لا تدرو يقولوا إيه سي لوريجو فوقني لا تدرو ètò lóore jù fọkùnrin láti tò òun náà ní sáfù alákọ̀ọ́kọ́ ká sì gbìyànjú láti rí pé ní sáfù alákọ̀ọ́kọ́ náà gan apá ọ̀tún la dúró sí i nítorí àwọn àdéhìí wá lóríṣiríṣi tó ń tọ́ka sọ́lá tí ń bẹ fún sáfù alákọ̀ọ́kọ́ àtàwọn ètí ń yàn nànà pé ká tiẹ̀ dó sápọ̀ ọ̀tún gan òòrè tí tún bẹ fún ó ju ká dó sápọ̀ òsì lọ torí ẹ̀ a ti pàkíyèsí rí lórí ètò wàyí náà wípé ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú wa tó yẹ pé alhamdulillah a máa tètè dé mọ́ṣáláṣí ṣùgbọ́n gbàtà bá dé mọ́ṣáláṣí tán á gan sẹ́yìn àní lọ sagbọn iwájú agbọn iwájú ló sì yẹ ká sojú kòkòrò láti rí pa dúró ìyẹn ọkùnrin nù nígbà tí sáfù alákọ̀ọ́kọ́ bá kún ìgbà náà látò bọ́ sí sáfù ẹlẹ́ẹ̀kejì tí sáfù ẹlẹ́ẹ̀kejì náà bá kún ìgbà náà látò lọ sí sáfù ẹlẹ́ẹ̀kẹta káwá pàkíyèsí tó ń tipa tún ti pàkíyèsí rẹ̀ náà tá a bá fẹ́ to sáfù ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bá a ti ṣe bẹ̀rẹ̀ sáfù alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà láti ṣe tò ní sáfù ẹlẹ́ẹ̀kejì náà á bẹ̀rẹ̀ déédé ẹ̀yìn lè máàmù á máa wá pé sáfù yìí lọ sápọ̀ ọ̀tún kò sì sí tó burú kọjá pé ńgbà tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ déédé ẹ̀yìn lè máàmù náà káwọn mi ò dúró sápá sí ṣùgbọ́n apá ọ̀tún gbogbo sáfù jàmá ọlọ́lá ju ká dúró sápá òsì lọ tọ̀ ẹnìkan òun á ti wá dé ní sáfù ẹlẹ́ẹ̀kejì ìgbà tó ń dé òun bá lọ gan ọ lọ ta kété sí ìkángun lọ́hùn sí ìkángun lọ́hùn lápá ọ̀tún ó fi ẹ̀yìn lè máàmù sílẹ̀ eléyìí báyìí kò dáa tó kò dáa tó rárá rárá ni ìwọ tó bá dé tí wọ́n lágbọ̀ọ́yé ìwọ dúró déédéé ẹ̀yìn lè máàmù ẹ̀ mà wá pé sáfù yín lọ bá àwọn ẹni tó ti dún ìkángun lọ́hùn yàn so ọ gbọ́dọ̀ lọ bóun níbi èyí tó lóore jù nínú sáfù tiwọn bákan méjì ni nínú kọjá pé àwọn obìnrin yẹn wọ́n tò lẹ́yìn lè máàmù táwọn sáfù àwọn ọkùnrin náà sì ń bẹ lẹ́yìn lè máàmù yìí báyìí àbí kó sì jẹ́ pé àwọn obìnrin yìí báyìí àwọn obìnrin sóbìn láàrin ara wọn òun náà ni wọ́n ń ṣe sọ̀látùl jàmáà tiwọn tó bá ṣe pé ẹ̀yìn ọkùnrin ni wọ́n bá tò ẹ̀yìn àwọn ọkùnrin làwọn obìnrin bá tò káwọn obìnrin ọlọmọ pé ètò lóore jù nínú sáfù táwọn òun lè tó bá gbẹ̀yìn pátá porongodo èyí tó gbẹ̀yìn pátá porongodo ló lóore jù ní ìgbà tó ṣe pé táwọn obìnrin bá wá wà ní mọ́ṣáláṣí bẹ́ẹ̀ a jẹ́ pé sáfù tẹ̀yìn lẹ́yìn yẹn ni wọ́n kọ́ pé nígbà tí sáfù tẹ̀yìn lẹ́yìn tó bá kún ni wọ́n tún wá pé tiwájú rẹ̀ ẹ̀yìn rẹ̀ ní tiwájú ẹ̀yìn rẹ̀ ní tiwájú ẹ̀yìn rẹ̀ ní tiwájú eléyìí ni báwọn obìnrin ó ti ṣe máa tó sáfù tiwọn nígbà tó máa ń ṣe sọ́láàtù láàrin àwọn àjàmá tó ṣe pọ̀ sí àkójọpọ̀ àwọn ọkùnrin àti àwọn obìnrin ṣùgbọ́n o tó bá ṣe pé mọ́ṣáláṣí tá ti ń ṣe sọ́láàtù yẹn gbayàwó lọ́wà wọn ò dá èyí tàwọn obìnrin yàtọ̀ sí tàwọn ọkùnrin lọ́nà tó ṣe pé àwọn ọkùnrin lè máa ráwọn obìnrin ránṣẹ́ ìnirú eléyìí wà tó bá ṣe pé wọ́n ti wá fògiri là ń kọ́ tó ṣe pọ́kùnrin ò lè róbìnrin obìnrin náà ò lè rọ́kùnrin Al-Imam An-Nawawi rahimahullah wọ́n ní tírò ẹ̀ bá ṣẹlẹ̀ igi wọ́n ti wọ́n ti dí àyè obìnrin sí tọkùnrin àjẹpé sáfù alákọ̀ọ́kọ́ tiwọn náà ní olóore ju sáfù tìgbẹ̀yìn tiwọn náà lọ bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé àwọn obìnrin ti ń ṣe sọ́láàtì àwọn obìnrin nìkan ni pẹ̀lú lè má mú wọn lóbìnrin a sì ti sọ wípé lè máàmù tàwọn obìnrin kọ́ àárín àárín sáfù alákọ̀ọ́kọ́ ni ó wà yóò wà láàrin jama jama wà lọ́tún àtòsí rẹ̀ tọ́ àwọn jama obìnrin táwọn bá ń dá sọ̀láàtì tí wọ́n ṣe ní jama sáfù alákọ̀ọ́kọ́ tiwọn náà ló lóore jù gẹ́gẹ́ bíi tàwọn ọkùnrin ni. ó wá nínú hadith látọ̀dọ̀ abu hurairah radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam khayru sufufi rijali awwaluha wa sharruha akhiruha وخير صفوف النساء آخرها وشرها أولها أخرجه مسلم النبي صلى الله عليه وآله وسلم ó lè tó lóore jù nínú sáfù àwọn ọkùnrin òun náà ní sáfù alákọ̀ọ́kọ́ èyí tó sì burú jù nínú sáfù táwọn ọkùnrin òun náà ní sáfù tó bá gbẹ̀yìn èyí tó lóore jù nínú sáfù táwọn obìnrin òun náà ní sáfù ti gbẹ̀yìn èyí tó sì burú jù òun ní sáfù alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n àdìsí ó dá lórí pé ibi tí ọkùnrin àti obìnrin tó ń ti ń ṣe sọ̀láàtì wọ́n á ń ṣe sọ̀láàtì ní ẹ̀yìn lè má mú kanáà ṣùgbọ́n wọn ò ya àyè obìnrin sọ́tọ̀ lọ́nà pé wọ́n ti fògiri là á tí wọn ò bá ti fògiri là á lọ́nà tó ṣe pé àwọn ọkùnrin lè máa rá àwọn obìnrin ránṣẹ́ bẹ́ẹ̀ ni. wáyé o àwọn imam ní ìgbà tí ẹ̀yin bá ti dúró níwájú tí wọ́n sì ti ṣe ìkọ́ọ̀mà ẹ gbìyànjú láti mójútó àwọn jàmá tí wọ́n tò lẹ́yìn yín pẹ̀lú pípe àkíyèsí wọn pẹ̀lú pípe àkíyèsí wọn lẹ́ni tó kọjú sí wọn wọ́n ti ṣe kọ́mà ẹ wàá pọ̀jù sí àwọn jama tó wà lẹ́yìn yìí ẹ máa sọ pé aqimu sufufakum wa tarasu gẹ́gẹ́ bí hadithi tí imaamu Bukhari gbé jáde ẹ jẹ́ kí sáfù yín ó dúró dọ́gba ẹ sì tò léra yín lẹ́sẹẹsẹ àbí kẹ́ ẹ sọ pé sawwu sufufakum fa inna taswita as-sufufi min iqamati as-salah ẹ jẹ́ kí sáfù yín kó dọ́gba o nítorí kí sáfù ó dọ́gba ó ń bẹ nínú gbígbé láti dúró الإمام البخاري مسلم لو بلي جادي أبي كاسوكي أقيم الصفوف وحاذوا بين المناقب وسد الخلل ولينوا بأيدي إخوانكم ولا تذروا فرجات للشيطان ومن وصل صفا وصله الله ومن قطع صفا قطعه الله أخرجه أبو داود والنسائي إلينا إمام وصل طبعا هو وصل كان يقول ẹlẹ́kẹrin tó bá tún wọ̀ o lè sọ pé istawu istawu istawu yẹn ni pé ẹdúró dọ́gba ẹdúró dọ́gba ẹdúró dọ́gba ó wí kan nínú àwọn gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin yìí eléyìí ń bẹ nínú ojúṣe lèmáàmù kìí ṣe ojúṣe làdáni kìí ṣe pé làdáni ni wọ́n máa ń pé ẹtù sáfúkọ́ dọ́gba ẹtù sáfúkọ́ dọ́gba rárá iṣẹ́ lèmáàmù lélẹ́yìí báyìí tí ẹni kò ṣe kọ́mọ̀ tó bá ti ṣe kọ́mọ̀ ti parí ìmáàmù ni wọ́n wá dojúkọ àwọn èèyàn tí ó nìkan tó sáfù dọ́gba wáyé o ọ̀ràn yẹn ló jẹ́ pé ká tó sáfù wa kọ́ dọ́gba ọ̀ tá à ń bá ń ṣe sọ́lá báwo la ṣe mọ̀ pé àtò ọ̀dọ́gba á jẹ́ kéjìká wa kọ́ dọ́gba pẹ̀lú èjìká ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wa èjìká wa pẹ̀lú tiẹ̀ ó ṣe déédé kì í ṣe pé àyà tiẹ̀ ó tì síwájú nígbà tó ti tẹ̀lómìn wà lẹ́yìn ẹ dúró dọ́gba lọ́nà tó pẹ́ nìkan kò ní ta síwájú ju ẹnìkejì lọ bákan náà á tún gbìyànjú láti pé ibi agbọn ẹgbẹ́ gìgísẹ̀ wa ó ṣe déédé ara wọn ẹ̀gbẹ́ gìgísẹ̀ ni wọ́n ní kó ṣe déédéé ara wọn tẹ́gbẹ́ gìgísẹ̀ bá ti ṣe déédéé ara wọn ti parí bákan náà á di gbogbo àlàfo tó bá lè wà láàrin ẹsẹ̀ sẹ́sẹ̀ láàrin ẹsẹ̀ rẹ sẹ́sẹ̀ ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ẹ di gbogbo àlàfo tó bá wà ń bẹ̀ bákan náà á rí pé sáfù alákọ̀ọ́kọ́ pé kó tó di pa àtúndá sáfù ẹlẹ́ẹ̀kejì sílẹ̀ nítorí àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ورفعه بها درجة أخرجه المحاملي والطبراني في الأوسط وهو حديث صحيح anabi sallallahu alayhi wa sallam ní gbogbo ẹnikẹ́ni tó bá dé àlàfo tí ń bẹ nínú sáfù bí ká pé àlàfo kan bẹ ní iwájú ní sáfù tó wà níwájú ibi tí wọ́n dúró sí wàá rọ àfi ti ibi tí wọ́n wà lẹ̀ wàá lọ dé àlàfo yùn so àbí kó sì jẹ́ pé ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun ká ẹsẹ̀ rẹ̀ kò lọ́nà tó fi jẹ́ pé àlàfo ń bẹ láàrin ẹsẹ̀ tiẹ̀ àti tiẹ̀ ìwọ rọra ya ẹsẹ̀ rẹ lọ́nà tó fi dí àlàfo yẹn nítorí kí a má bàa fàyè sílẹ̀ fún àṣetán anábì ní gbogbo ẹnikẹ́ni tó bá dí àlàfo kan nínú sáfù ọlọ́run bó ti torí rẹ̀ kọ́lé kan fún nínú àlìjánà ọlọ́run bó sì ti torí rẹ̀ sí àgbéga àpò fún àdìsí yìí jẹ́ àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ alimuhamili àti imaamu Tabarani ni wọ́n gbé àdìsí yìí jáde ó sì jẹ́ àdìsí tó gúnrégé àwọn ọmọdé wa kéékèèké ǹjẹ́ àwa lè lò wọ́n láti pèpè fún ǹjẹ́ àwọn ọmọdé kéékèèké wa lè ṣe lè máàmù fún wa bí nínú sọ̀láàtù tó jẹ́ ọ̀ràn yìí àbí sọ̀láàtù tó jẹ́ náfìlà ọmọdé ó lè pèpè fún sọ̀láàtù lópin ìgbà tá a bá ti kọ́ tó bá ti máa pè yóò pèpè fún sọ̀láàtù kò sí ní tó burú mbẹ́ ó sì lè ṣe lè máàmù bó tilẹ̀ jẹ́ pé ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ láàrin só lè ṣe lè máàmù níbi sọ̀láàtù tó jẹ́ ọ̀ràn yìí nígbà tẹnu wọn kò kó lè ṣe lè máàmù bíi náfìlà bí àwọn sọ̀láàtù tó ṣe à ń ṣe ní ìsìn ní àsìkò Ramadan alọ́mọ wa kan ládùúgbò tó ṣe pọ́nmọ́ alukur'ani ké ẹ tì í síwájú ẹjọ́ máa ṣe lè má mọ̀ fún yín sọ̀látù tarawih dípò tí lè má mọ̀ ọmọ gbá alukur'ani lọ́wọ́ ọmọ yìí ti há sórí máa kà fún wa nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ ń ṣe lákìnnù ẹ̀ ń ṣe ràn lọ́wọ́ kọ́ má gbàgbé alukur'ani tó há bàbá tí ó gbé lọ́wọ́ tó tún máa kéke kúkè àwọn fẹ́ ka àyà kan bitọ́lọ́n ti واصبر نفسك مع الذين يدعون ربهم rabbahum bilghadati wal 'ashi ló ń bá ń kà pé bilghadawati wal واو. ما báwo ó nítorí سلوري. òun rí wáò wọ́n tún wáá fàmì ìfàágùn sí lórí wọ́n wá mú tá um marbuta wọ́n fi sí lẹ́gbẹ̀ẹ́ ló ń fi pè ní gadawat kò sì sẹ́ni tí ó sọ fún un pé kì í ṣe gadawat ẹ tún wá gidi pẹ̀lú àìmọ̀kan ọ̀dọ́ràn tágídí bá kọ́ àìmọ̀kan ọ̀dọ́ràn kọ́lọ́n kọ́ ṣàánú wa ọmọdé kékeré kan sì wà ọmọ yín náà ní bá ọmọ yín náà ní ọlọ́nbọ̀n lẹ́bùn ọ̀hál kùránì ẹ̀pẹ́ bọ́ wájú kọ́ máa ń ṣe sọ láti fún yín torí bọ́lọ̀ sórí fún wa nílé wa ó dáa ju kápá àdúgbò wa lọ́wọ́ àlọ́ tó bá sì wà ládùúgbò wa ó dáa ju kápá àdúgbò bòmí lọ́wọ́ àlọ́ tó bá sì ń bẹ nínú ìlú wa ó dáa ju kápá ìlú bòmí lọ́wọ́ àlọ́ àyàfi bínú ni bí ṣe máa dọ̀pọ̀lọpọ̀ láàmú inú ni bí ni ò orí mú mímá subhanallah ọlọ́run ṣàánú yín ọmọ yín kan má alukur'ani kí inú wa ń bí yín ọmọ bọ́ wájú kó ṣe lè má mú fún ajáre torí délé yìí ẹnu àwọn olùmọ́kò lórí pé ọmọ lè ṣe lè má mú nínú sọ̀láàtù náfìlà ọmọ tí ò ti bàlágà ṣùgbọ́n nínú ọ̀ràn yẹn ń kọ́ ìyapa mbẹ́mbẹ́ bó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ́ kò sí tó burú mbẹ́ náà nítorí pé mansahat salatuhu sahat imamatuhu eléyìí qa'ida fiqhiyya wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ pé sọ́láàtù rẹ̀ fúnra ara rẹ̀ ó lálàáfíà àti ṣe lè máàmù rẹ̀ náà lálàáfíà àti ṣe lè máàmù rẹ̀ náà lálàáfíà tó ilé ìjọba lábẹ́ kọ́rídà tí mo kà yìí náà ǹjẹ́ tá a bá wá rí ẹnìkan tó jẹ́ pàfọ́jú ni ńkọ́ tó lè ṣe lè máàmù fáwa tá ríran àbí ò lè ṣe lè máàmù fún wa ó lè ṣe lè máàmù mọ̀nà nítorí pé huwa fi khassati nafsihi tasihhu salatuhu fa tasihhu imamatuhu nítorí pé òun gangan fúnra ara rẹ̀ tó bá ń ṣe sọ̀lá àti ọ̀la àlàáfíà àtẹ́pẹ́ ti ṣe lè mọ́mú rẹ̀ kò sí ní tó burú ń bẹ̀ kò sí ní tó burú ń bẹ̀ ìdí ni ìtànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi máa ń fi Abdullah ibn Ummi Maktum tó máa ń fi ń ṣe alámòjútó fún Madina ní gbogbo gbàtànàbí sallallahu alayhi wa sallam tó bá lọ sójú ogun nígbà mi so yóò sì tún máa ṣe ìmáàmù fáwọn èèyàn ní mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam eléyìí tún máa ṣe máa àmọ́ ẹ máa ṣe kọ́ ayídà lò torí pé àwọn ọmọ mi tẹ́ máa ti gbọ́ kọ́ ayídà kan wọ́n máa lò lòkulò wọ́n máa yin lọ́rùn nígbà tó kí wọn ò ní dúró kẹ́kọ̀ọ́ wọn ò ní dúró kẹ́kọ̀ọ́ kálukú kẹfẹ́ máa jẹ́ sheikh sheikh ustaz lórí irọ́ lórí irọ́ lásán. wọ́n bá gbé wọn ti ní man sahhat salatuhu sahhat imamatuhu pé gbogbo ẹni tí sọ̀láàtì rẹ̀ bá ti lè lálàáfíà o àti ṣe lè máàmù rẹ̀ náà lálàáfíà o ọwọ́ pé kóbìnrin ọwọ́ ṣe lè máàmù fọkùnrin ọlọ́ọ̀ mẹ́jẹ̀ kọ́ àyàfi tó bá ṣe lè máàmù fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ àfi tí ọba sì lè máa mú fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa tá n bá ń ṣe sọ láti lọ lè má mú wa tó síwájú wa lè má mú wa so lè má mú so ẹnìkan béèrè béèrè kan rí béèrè ń yani lẹ́nu ó ní ẹ dákun kò yé mi o torí pé òun ọ̀kan nínú àwọn mùsùlùmí lòun òun èyí ṣe lè má mú ǹjẹ́ àwọn lè má mú lè má mú tí wọ́n ń síwájú wa ṣe sọ láti ṣé àwọn èso ni àbí ẹni tí máa ń ṣe kótóbà jùmọ̀ à tó sọ̀rọ̀ bíi wákàtí kan isu isu isu iṣu èèwà fáwọn ni torí òun ò tí ì rí lè má mú kan rí tó yẹ pé lórí kótóbà náà ni sọ ti dé tó wá fẹ́ bẹ̀rẹ̀ sọ láti tó wá ní káwọn èèyàn dúró òun fẹ́ lọ tún àlọ́ àlá ṣe òun ò sì rí lè má mú kan táwọn ṣe sọ láti lẹ́yìn rẹ̀ rí látijọ́ tó ń ti ṣe sọ láti bó tilẹ̀ jẹ́ pọ́mọdé lòun o látijọ́ tó ń ti ṣe sọ láti òun ò rí lè má mú kan tá pàlọ́ àlá rẹ̀ járí ọwọ́ afẹnìkan síwájú sọ àkọ́kọ́ a sọ pé o ò tí ì rí àìrí kò túmọ̀ sí kọ̀sẹ̀lẹ̀ torí ibi téèyàn bá rìn mọ́ iná ni ó ríran mọ́ so tọba wa sọ pé ẹ lè má mú nǹkan pàtó lọ gbà lérò láti bí ogún ọdún tó ń ti ń ṣe sọ láti lẹ́yìn rẹ̀ àlùwàlá rẹ̀ ọ̀já rí òun lọ́lọ́ bi léèrè òun lọ́lọ́ bi léèrè ń gbọ́ bàbà èyí ti rí tàlùwàlá ti yín ìjà irú àgbòjẹ̀dí wo lẹ́yìn máa mu tí èjì kẹ́ ẹ so tí èjì kẹ́ ẹ so lórí sọ̀lá ọ̀lọ́ léèrè ilé ìjọba tí lè bá ń bá sọ̀lá lọ tọ́lọ́ wọn bá wá ẹni tí wọ́n fà síwájú yẹn yóò ní kó dípò òun tẹ́lẹ̀ yìí bá dípò rẹ̀ yóò parí sọ láti fáwọn èèyàn láti ibi tí lè máàmù dé tó bá jẹ́ pé ìmáàmù kọ́ ló fà yẹn síwájú ẹnìkan lọ́kàn bọ́ síwájú bó ṣe rí pé lè máàmù jáde kò sí ní tó burú ń bẹ̀ àbáwọn èèyàn ni wọ́n ti ẹnìkan síwájú báwọn àwọn èèyàn tó wà wájú wọn kàn ti ẹnìkan síwájú ni ẹni tó wà lọ́tún ẹni tó wà lọ́sì rẹ̀ wọ́n ti síwájú bí ẹni pé wọ́n ti jọ lájọsọ tẹ́lẹ̀ tó àbíkálukú ó tiẹ̀ parí sọlá tirẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kálukú parí tiẹ̀ kò sí ní tó burú sọlá tí wọ́n lálàáfíà sọlá tí wọ́n lálàáfíà ìyẹn ni pé inú kọjá pé lè máàmù lọ́fẹ̀ẹ́ nìkan wájú àbí kó tiẹ̀ jẹ́ pé nìkan lọ́mọ àmà tira rẹ̀ wájú àbí kó pé àwọn èèyàn ni wọ́n tiẹ̀ nìkan wájú àbí kálukú tiẹ̀ parí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kò sí wàhálà ń bẹ kò sí wàhálà tu wa ẹnikẹ́ni tó yẹ pé ńgbà tó darapọ̀ má lè máàmù rákà tó bá pẹ̀lú lè a ní ní tẹ́ ẹ bá kọ́kọ́ bá àwọn oníraka alákọ̀ọ́kọ́ tiyín ohun tẹ́ ẹ kọ́kọ́ bá pẹ̀lú lè má mu oníraka alákọ̀ọ́kọ́ tiyín torí de eléyìí àwọn nǹkan tẹ́ ẹ máa ṣe lẹ́yìn rẹ̀ ẹ̀ ń pè sọ láti yín ni ntí ó tẹ̀lé ta alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nù lẹ́yìn tẹ́lẹ̀kejì ẹ ṣàtàyà ajẹ́pẹ́lẹ̀ kẹta ni ó wáyé lẹ́yìn àtàyà a sì ti mọ̀ pé rákà raka kẹrin náà ní sọ̀látù làìṣá fati láàkì jẹjẹ tó bá sì jẹ́ sọ̀látù dhuhur àbí sọ̀látù asr rákà kejìlá bá lè máa mú tiwa so ńgbà tí lè mamu bá sálámà a jẹ́ pé raka kẹrin ìlàwọ́ pè ní ìsìn asìtì bá a ṣe máa ṣe rákẹ́lẹ́ kẹrin òun náà nípa kí fatiha wà jẹ́ẹ́jẹ́ fatiha nìkan so eléyìí jẹ́ ti ṣe o tí la bá lè àtàyà àti sálámà ṣé á jókòó pẹ̀lú lè máàmù ni àbá dúró pé tọ̀ sọ láti ikú ti bọ́ ọmọ lọ́wọ́ súnà ní pípẹ́ yìí náà jókòó pẹ̀lú ẹ̀ mo rò pé ẹ gbàgbé hadithi tá a kà ipa nàbì sallallahu alayhi wa sallam sọ pé idha ataytum wa nahnu sujudun fasjudu wa la ta'udduhu shay'a tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá wa ní foríkanlẹ̀ ẹ̀yin náà foríkanlẹ̀ àmọ́ ẹ má kàákùn kankan innama ju'ila al-imamu li yu'tamma àdìsí Abu Huraira tún lè léyìí o wọ́n fi lè má mú síwájú ní kẹ́ ẹ lè wà wò kọ́sì rẹ̀ fala takhtalifu alayhi ẹ wò gbọ́dọ̀ ya pàṣẹ ìmáàmù jókòó ń sàtáyà ìwọ́ dúró ọ̀ gbọ́dọ̀ síbẹ̀ wọn náà jókòó lọ́ọ́ bá ní. anabi tún sọ nínú àdìsí mi pé ma adraktum fasallu wa ma fatakum fa atimmu ìǹtẹ́ bá bá pẹ̀lú lè máàmù ẹ̀yin náà darapọ̀ mẹ́ sí tẹ̀lé ìtumọ̀ sí pé ẹ jókòó ẹ̀yin náà sàtáyà kìí bí wọ́n ṣe máa ń ṣe sọ́wọ́n pé bí wọ́n ṣe máa ń ṣe ni pé o ti bá ìmáàmù o ti béèrè pé ṣé àtàyà lẹ́ẹ̀kejì ni wọ́n lẹ́ẹ̀kejì ni lọ́ba dúró lọ́ba gan ọ̀gán pọ̀ ń retí kí lè mọ̀ sálámà àìdá ló ṣe àìdá ló ṣe torí ẹ̀ ó darapọ̀ mọ́ lè mọ̀ ó sì fẹ́ ṣe sọ láti yẹn nígbà tí lè mọ̀ bá parí sọ láti rẹ̀ ẹ̀yìn ìgbà náà èèyàn kan kan lè tò sẹ́yìn sáfù alákọ̀ọ́kọ́ ti pé sáfù ẹlẹ́kejì ti pé ìwọ wá dé kò séèyàn kankan míì tẹ́ fẹ́ jọ dúró ìwọ nìkan lọ wá dúró kọ̀tọ́ o kọ̀tọ́ torí tá a bá ṣe bẹ́ẹ̀ àní ní sọ̀dàt àní ní sọ̀dàt àfi tó bá ṣe pé ààrẹ nìkan kan á gbìyànjú títítítítítítí ààrẹ nìkan á ń bẹ́ lọ kọ́ má burú ń gbànà nítorí àdìtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó ní la salata li munfaridin khalfa as-saff ẹni tó bá dá nìkan dúró lẹ́yìn sáfù kò ní sọ̀dàt alimami ahmed ló gbélé ìjáde nínú musnad rẹ̀ ǹjọ́ tó ká fààyàn sẹ́yìn igbe kọ́ wọn bá wa káfíjọ dúró èyí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé kọ̀tọ̀ kọ̀tọ̀ kọ̀tọ̀ kí wọ́n fẹ́ fèmí kúrò láyè mi sí ẹ̀hẹ́n nítorí pé à ń ti ń sera lójú kòkòrò láti ẹ̀kan pé ká máa dún sáfù alákọ̀ọ́kọ́ ìwọ́ wá dé ọjọ́ létí kọ́mà ọwọ́ dún sáfù ẹlẹ́ẹ̀kejì wọ́n á ń fà mí pé kí n máa bọ̀ wá sẹ́yìn ṣé kí n fọlá yìí lẹ̀ wá bá wọ̀ ni so ọ̀ lẹ́tọ̀ọ́ kankan láti fà mí èmi náà sì yẹ kí n tẹ̀lé ọ pọ́ ọ̀fà mi gan ibódìgbà ń bá tẹ̀lé ọ ń tẹ̀lé ọ so kò yẹ kí wọn náà tẹ̀lé so eléyìí jẹ́ bó ti so jẹ́ ń bẹ̀ ọ́ tọ́ àmọ́ tó bá ṣe kó obìnrin ní kọ́ obìnrin ló fẹ́ẹ́ ṣe sọ̀láàtì pẹ̀lú ọkùnrin ẹyọ kan a ti sọ pé ẹ̀yin ọkùnrin ní òdò kò sí nǹkan kan tí ó ṣe sọ̀láàtì tiẹ̀ sọ̀láàtì rò níyìn gẹ́ torí pé àyè obìnrin náà nù àyè obìnrin náà nù àfi tó bá rí pé jàmọ́ obìnrin ìní bá ń ṣe sọ̀láàtì lè má mú wọn obìnrin wọn wá tó sáfù wọn tó sáfù wọn tó sáfù ẹnìkan wá pẹ́ dé onìkan náà gbọ́dọ̀ dá dúró lẹ́yìn sáfù onìkan náà gbọ́dọ̀ dá dúró lẹ́yìn sáfù kò sí ní tó burú jàmá ká máa ká máa ṣe náfìlà wa ní jàmá lẹ́ẹ̀kan láàrin nínú ilé wa bí kọ́kọ́ kó síwájú káwọn mọ́tò kí àwọn náà tò lẹ́yìn wọn ká fi máa yan náfìlà lóru ní jàmá kò sí ní tó burú mbẹ̀ tẹ́ bá sì ṣe bẹ́ẹ̀ náà lọ́sàn-án nígbà mi kò sí ní tó burú mbẹ̀ kò sí ní tó burú mbẹ̀ nítorí pé alqawlu fi náfìlà kalqawli fi fariida ọ̀rọ̀ náfìlà dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀ràn èèyàn ni níbi ń tọ́jẹ máa sá lè ṣe ń jẹ̀má àbá lè ṣe ń jẹ̀má ṣùgbọ́n ká wá sọ di kò ṣe é má ṣe ń gbogbo gbà kò ṣe é má ṣe ń gbogbo gbà àfi ká ṣe ń jẹ̀má ká ṣe ń jẹ̀má ilé yọ̀tọ̀ àbí ká ti wá mú àwọn déètì kan ká máa ṣe tàhájúdù jẹ̀má tàhájúdù jẹ̀má tiwa ìjọba ni wọ́n máa wáyé eléyìn àdádálẹ̀ ni wọ́n máa jẹ́ lábẹ́ òfin ọlọ́run torí ẹ̀ a sì ti ṣàlàyé pé tẹ́ bá rí i pé èèyàn kan ń dá sọ̀láàtì ṣe sọ̀láàtì ọ̀ràn yẹn kò sí tó burú ṣe sàráà fún kẹ́ẹ̀tù pẹ̀lú ẹ̀ torí hadith abu sa'id al-khudri radiyallahu anhu eléyìí tá à ń ti ń kà síra wa létí látìgbà tá à ń ti ń sọ̀rọ̀ pé sọ́tọ́kùn ṣe jàmáà míì lẹ́yìn jàmáà tá alákọ̀ọ́kọ́ ọ̀nà ni hadith abu sa'id al-khudri radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam absara rajulan yusalli wahdahu ó rí ẹnìkan tí ń dá sọ̀láàtì ṣe faqala ala rajulun yatasaddaqu ala hadha ṣe ẹ àwa rẹ̀ nìkan tó lè ṣe sàráàfẹ́ lẹ́yìn bí fa yusalli ma'ahu tí ó pẹ̀lú rẹ̀ ṣe sọ̀láàtì Abu Dawud àti Tirmidhi ló gbé jáde ó sì jẹ́ hadithun sahih. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run kí bá san àwọn olùmọ̀ wa ní ẹ̀sùn lórí ọ̀rọ̀ náà láti gbọ́ àjẹ́ àbíyànjú ká mọ̀ lò abẹ́ bèrè pé tó kárí pé adébá ìmáàmù níbi tàṣàwùdù ti bẹ̀yìn tá a wá jókòó pẹ̀lú rẹ̀ nígbà tó wá sálámà tá a wá dìde àbọ̀ sẹ́yìn láti kó jẹ́ máa mẹ́jọ yìí náà burú àbí báwo ni. kò sí ní tó burú mbẹ ìgbà tó ṣe pé orí tàṣàwùd la bá ìmáàmù bàtà ti bá imam lórí tashahud ẹ sọ pé sá sálámà àní sálámà àní sálámà torí pé tí o bá ti bá sọ láti láti bẹ̀rẹ̀ tó kùn ní sálámà so ẹ kàn dìde kó ń bẹ̀ lẹ́yìn ìgbà tí lè má mu sálámà ni so tẹ bá rí pé jàmáà mi ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ lọ darapọ̀ mọ́ kẹ́lẹ́ bá ní ládàá ipò ẹ̀sìn sọ láti pẹ̀lú jàmáà bákan náà tá a yẹ pé sọ́fù àwọn obìnrin ni wọ́n tò tó yẹ pé àwọn obìnrin nìkan ni ṣé tá a sì rọ́kùnrin só lè síwájú sí ìmáàmù fáwọn obìnrin yẹn àǹdẹ́ tó bá jẹ́ pé yọ̀ọ̀bá sí báwo ni wọ́n lè ṣe ìkọ́mọ̀ fún sọ̀láàtì yẹn. òsì tó burú kọkùnrin ẹyọ kan kó ṣe ìmáàmù fáwọn obìnrin bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe nǹkan dáa tó ṣùgbọ́n tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ kò sí tó burú ọkùnrin yẹn ni ó ṣe kí ẹ adúpẹ́ fún ọlọ́run ọba bákan náà ní alẹ́ yìí a fẹ́ rán wa létí nípa àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọlé tí a mẹ́nubà ní àná fúnra wa ẹjẹ́ á gbìyànjú káàdì mọ́lẹ̀ fún àǹfààní àwa tá à ń béèrè pé tó báwo la ti fẹ́ mọ àyè àwọn tí ìdánilẹ́kọ̀ọ́ ti máa ń wáyé alákọ̀ọ́kọ́ ní gbogbo ọjọ́ sunday sunday àti ọjọ́ friday friday ń máa wáyé ní almadina center ilé tó wà ní ẹ̀sà ní pápá abẹ́ẹ̀dẹ̀ ẹ̀sánú ajé area ní àárín magribi sí sọ̀látọ̀lẹ́sà <clears throat> bákan náà monday monday àti ọjọ́ thursday thursday ní olúkókó tí ó jẹ́ alimọ̀dínà central mosque ilé tó wà ní olúkókó ìsàlẹ̀ general bákan náà ní ọjọ́ wednesday ó máa ń wáyé ní mọ́sálásí ìlú ńlá ilé tó wà ní ọjà àgbó tá a mọ̀ sí ògbómọ̀ṣọ́ central mosque ọjà àgbó ní máa ń wáyé níjọ́ wednesday láàrin mọ́gíríbì ṣíṣàì bákan náà ní ọjọ́ saturday saturday ó máa ń wáyé ní ọjà wàzó wàzó títẹ́lẹ̀ ilé tó wà ní sábó èyí èdè haúsá ni wọ́n fi mọ́ bá wa ṣe ìdánilẹ́kọ̀ọ́ níbẹ̀ fáǹfààní gbogbo ẹni tó bá gbọ́ haúsá tí wọ́n sì láǹfààní àti lọ sí ibẹ̀ ká gbìyànjú ká lọ sí ibẹ̀ láti lọ jàǹfààní ọ̀rọ̀ olówó iyebíye náà bákan náà a sì mẹ́nubà fúnra wa nípa ilé ẹ̀kọ́ ilé ètò jẹ́ pé tó yóò ṣe wá láǹfààní púpọ̀ jù tá lè jẹ́ ẹni tí ó gbìyànjú àti mú àwọn ọmọ wa lọ sí ibẹ̀ kéléyìí ó jẹ́ pípàkíyèsí àwọn òbí àti alágbàtọ́ al Center èdè tí ó ní skul tó jẹ́ ti àwọn kéékèèké àti ti àwọn àgbàlagbà ẹ̀jẹ̀ agbẹ̀yànjú ká máa wọn wa lọ síbẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìwé kíkọ́ bákan náà wọ́n tún máa ń kọ́ wa ní ẹ̀kọ́ ìmọ̀ nípa òfin ẹ̀sìn ọlọ́run nílé ìwé yìí náà yàtọ̀ fún mọ́dárásà bákan náà àwọn àgbàlagbà táwa náà fẹ́ àlékún ẹ̀kọ́ àbí tá a sì fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kíkọ́ kò sí ìtìjú bẹ́ẹ̀ rárá tá a bá débẹ̀ àtọ̀bẹ́ni tó dàgbà jù wá lọ kó mi ti wulẹ̀ ká dàgbà tó ní eléyìí máa wáyé ní ọjọ́ sátọ̀dé àtọjọ́ sànńdé ní pápá abẹ́ẹ̀dẹ̀ sànú ẹ̀jẹ̀ rẹ̀ ní al Center ẹ̀jẹ̀ á gbìyànjú ká fọkàn sí kọ́lọ́n kó ṣe nírọ̀rùn fún wa ẹ jẹ́ àgbìyànjú ẹ mẹ́jẹ̀ adágunlá sí òfin ẹ̀sìn ọlọ́run torí pé níta fìlẹ̀ líla ayé lòún rọrùn tá a fi bọ́ọ̀lù pàpàdé pẹ̀lú dáadáa nu bọ́ọ̀lù ọ̀sẹ̀ àti ẹ̀yin ni ẹni tí ó dọ̀dọ̀ náà ọba tí ó bá dáadáa pàdé bíbẹ̀ bíbá ẹni á dúró sí ní alẹ́ fáǹfààní ìbéèrè kan àbí méjì ẹ jẹ́ àgbìyànjú ká máa pè sí orí nọ́mbà yìí bóyá a fẹ́ nípa ilé ẹ̀kọ́ àbí nípa àdánilẹ́kọ̀ọ́ a láti pe nọ́mbà yìí wọ́n gbé wọ́n sì dá a lóhùn pẹ̀lú gbogbo tá a bá fẹ́ nọ́mbà náà lọ́ọ́ bá pé zero eight zero three two eight five zero four six six lẹ́ẹ̀kan sí zero eight zero three two eight five zero four six six ibi báyìí ni a dúró sí ní alẹ́ yìí kí ọlọ́run bá sọ wa àti àwọn olùmọ̀ wa kọ́ sọ wa ju ọjọ́ mẹ́jọ ọ̀la lọ ẹ já pàdé àwọn olùmọ̀ wa dédé àsìkò yìí ní ọ̀la wa salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.